أعوذ بالله اسم العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته كيف الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afẹ́wà àgbà annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ọlọ́n kuma bá nábi náà tàwọn ará rírà tàwọn sọ́kábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáà wa ìtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ọlọ́run kú sáà gbogbo aláyàtàlùkìyàmà akírawa káàbọ̀ sípò àgbóyé islam ìjẹ́kùjì sọ́lọ́m sallallahu alaihi wasallam fi wáyé kí man yurdi Allahu bihi khayran yufaqihu fi ddin ẹni tó bá fífẹ́ dáadáa tí ó fún ní àgbóyé ẹ̀sìn ọlọ́ọ̀bá ń bí gbà fún alágbóyé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá ẹ̀kọ́ sí tíkàtà fi ti dánilẹ́kọ̀ọ́ òun náà ni síkìlì àlìyà wà àfikàr àgbọ́yé nípa àwọn àdúrà ti ṣe àtìrántí ọlọ́wọ̀n ọba ṣètọ́n bọ́lọ̀ ti ròyìn fún wa pé ní kòrán orí kòrán 22 verse 2 يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين ẹwà gbọ́dọ̀ ẹkú sílẹ̀ islam tọwọ́ tẹsẹ̀ ẹ má tẹ̀lé ètò ṣèitán lórí ọ̀tá yín tó fojú hàn tí o bá yẹ sọ̀rọ̀ pé kọ́lọ̀ bá ti fìfẹ́ ní hàn ní kò lè panimá ṣèitán ọ̀tá wa ni àmọ́ síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ tó ń tẹ̀lé ṣèitán ni táwọn bá gbàgbé àtìpínlẹ̀ yorùbá àwọn bàbá wa mùsùlùmí dáadáa ọlọ́kùnrin ti kírun tán ó ní ọlọ́run bá abúlákùnrin nẹ́bì ọlọ́run bá bu ìpínyà nẹ́bì ọlọ́run bá gúúsùnà nẹ́bì ga ọlọ́run bá pa iná adẹ́bọ̀rẹ́ ọba rẹ̀ bí a ṣe ìtọ́ni lẹ̀ àti bí a ti ṣe ìtọ́ni ó di wa ṣe ìtọ́ni yìí ti wá wọ inú ètò ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwa alíkọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ nípa ọ̀rọ̀ àdúrà títí àti ọ̀rọ̀ ìsìnàtí ọlọ́run ilé ìlọ́fà àti àfáà wa Abdulrazak ibn Abdulmohsen al-Badr albanian tó fi kọ́ àwọn àfíra ìbí láti máa kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa àwọn àwo láàmàrí ṣèrántí ọlọ́wọ́n ọba ẹ̀kọ́ tó náà fẹ́ kọ́ wa lónìí wọn ní àwọn abdul zikir quran al-karim nínú àwọn ìṣèrántí ọlọ́wọ́n tó ní agbára jùlọ wọn ní àwọn quran alákàlí abdul zikir quran al ìtọ́lọ́lájú nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run bá ní Qur'an al-Karim aláàkọ́ àmọ̀kú Qur'an wà nínú àwọn òpó imani nígbàtí annabi Muhammad sallallahu alaihi wasallam nínú àdísí imam Bukhari àti Muslim dáwà alìbọ̀ Umar ọmọ Khattab radiyallahu anhu tó fi yàwó ya kí bainama nánú julusu inda rasulillah sallallahu alaihi wasallam zaka yawmin istara alaina rajul oní kan adúgbò tí ìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàrọ̀ tẹ́lẹ̀ arákùnrin àjọ sí wà ní arákùnrin yìí bíyàdù síyàm ìṣìdídù bíyàdù síyàm ó sọ rẹ̀ fún fún gbínigé ìdídù sọwádìí sáà ẹni orí ẹ̀dí gbúrú kìrìkìrì láàrín alẹ́ àtàrà síkì àríkà àkọ́kọ́ lórí nàìjíríà wọlé ayé àríkìnà mínà àhàdì nígbà àjọ kùtù náà ẹ̀rẹ́ kọ̀ mọ́ arákùnrin sí rẹ̀ láàrín wa àtàjẹ́lẹ̀ta ilẹ̀ nàbí sallallahu alaihi wasallam شرقت في جلد النبي صلى الله عليه وسلم جيري جيري إيه؟ إيه، صلى الله عليه وسلم أخبرني عن الإيمان أو أخبرك أخبرني عن الإسلام أو أن أخبرني عن الإيمان أخبرني عن الإيمان. أخبرني عن الإيمان. أخبرني عن الإيمان. صلى الله عليه وسلم على الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بقدر خيره وشره ó ní ìmẹ́rì òkú mẹ́fà ni aláàfọwọ́ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n gbogbo tó ń kọ́ ọlọ́ọ̀bà búṣerínù búṣerínù ọlọ́ọ̀bà tó ń pa rẹ̀ ní ọmọ ìlàzáàlìk fẹ́ǹtì tó ń kọ́ ọlọ́ọ̀bà búṣerínù wọn màláìkà ti jẹ́ kọ́ ọ̀dáwọ̀ ẹ̀jẹ̀ kan láti dùn mọ́lẹ̀ tó ń pè ní màláìkà wọ́n èsì kan wọ́n èsì obìnrin àwọn màláìkà yìí láyà fúnà lọ́wọ́ máa àmúra wọ́n èsì ọlọ́ọ̀bà tó lẹ́yìn náà wọ́n kútu bìhì ágbà tí ọlọ́ọ̀bá gbọ́ àwọn tí ọlọ́ọ̀bá ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni inú ẹ̀ náà ni àtàwọ́rá tẹ́lọ̀ fánàbí Musa àti ìjì tẹ́lọ̀ fánàbí Isa Zabur tẹ́lọ̀ fánàbí Daud alukur'an tó ajé almuhaiminu fi gbogbo ẹ̀ tẹ́lọ̀ fánàbí Muhammad sallam gbogbo wa nù sufu Ibrahim tẹ́wà nù àtàwọ́rá tẹ́wà nù Zabura tẹ́wà nù ìjì gbogbo ẹ̀kọ́ lọ́ta ọlọ́ọ̀ ti kú bìtì sínú alukur'an Qur'an yìí lóun náà ni àfáàfíà sọ̀rọ̀ ń pa ìsìnkẹ́tọ́rọ̀ ọba tuntun Qur'an ìṣiṣẹ́ ọ̀sọ̀rọ̀lá ọ̀rọ̀ sọ̀lá sí yíwá tí gbogbo oríṣi àbí ìṣiṣẹ́ Qur'an ilé ahoro ni ilé ahoro dẹ̀ ní ìmọ̀ nígbà gbé bẹ̀ bí ejò bí àkéèké nǹkan kan bẹ́ẹ̀ ni gbogbo ọpọlọ tí a ti Qur'an bẹ́ẹ̀ ó di yẹn bí ilé ahoro ni sọ mùsùlùmí dáadáa láti gbìyànjú láti ha Qur'an sórí níwọ̀n bá agbára rẹ̀ ìṣúra bẹ́ẹ̀ wà á ni أنت ألم ترى كيف الناس كوبيوجات الحاصري وحاصري كقو كوبيوجات ما تماري لينا كوبيوجات ما في كتي وما رمسك في كتي لينا كما في كتي أفعل الله بسم الله الرحمن الرحيم إن خبر ما ينبغي للعبد أن يذكر الله به هو كلامه تبارك وتعالى إن خير إن خير ما ينبغي للعبد أن يذكر الله به هو كلامه تبارك وتعالى إذن قد جاج لكن ما سمعت الله با من الرولون قرآن كيسي داولون قرآن كيف الله باني رولون قدي وا لو فرق بي كيبا واني ركو بينا واني سجود إني قرم واني قرآن لكن نهيت أن أقرأ القرآن وأنا, وأنا راكع أو ساجد أولي ونهيت أخمرت ما فيكم ما لوري السجود ما لوري الركوع ما لوري السجود أراه o di tiri gara bí síkà ní àti ń jáde ọrọ ọlọ́run bá ní subhanahu wa ta'ala mo ta lọ tó á ń rúkú fún ta lórí ọlọ́run nìkan náà láàárọ̀ tó fún ọ̀rọ̀ nínú jáde ó èèyàn án wà lórí ó ṣe ìgbà tó láti a máa sujud ara o lóòótọ́ àbí máa fi àwọn kur'an di ọlọ́run kọ́ fún alẹ́fà níbi Muhammad sallallahu alayhi wa sallam forty three good years lọ́pọ̀ sí Quran kalẹ̀ àwọn aya tó kọ́ kalẹ̀ òun náà ni àwọn aya tó wà ní sọ́tọ̀ malak ikra bismi rabbika alladhi khalaq àwọn ọ̀rọ̀ aya yìí ń sọ́kọ́ nípa kùtàkì náà níbi tí ayọ̀ mi nìyẹn nípa kókó kó sàkàlẹ̀ ìmọ̀ gbogbo àwọn ọlọ́run kọ̀ọ̀kan ọlọ́run máa ń rán pẹ̀lú àsìkò tó kọ́ bá mú ni ó di wa anabi musa alayhi salatu wa salam lásìkò sí àwọn òkú dání àsìkò sí àwọn òkú dání ọlọ́wọ́ wa rán pẹ̀lú mòjíza ọ̀pá rẹ̀ gbogbo àwọn òkú dání lọ́sọ́ bí òpùrọ́ gbàgbó kú náà ní ọgbẹ́ lọ́wọ́ anabi daoud láyé tiẹ̀ kóhun ní kóhun ní ọlọ́run kún pẹ̀lú azabur zabura kan kàkà zabura báyìí àwọn ẹyẹ wọ́n sì máa bá àwọn òkè kúmọ̀ bá gbé ṣé òun náà ti kọ́ ọ̀rọ̀ nàbí Dawud bẹ́ẹ̀ ni ànábì Ibrahim alayhi salatu wa salam àwọn ọba ni wọ́n fi yà jẹ́yàn wọ́n fi kí iná iná rẹ̀ gbogbo yàtá ọba bí wọ́n fi jẹ́ kọ̀ ọlọ́run nìkan náà ó di wa ànábì Isa ọmọ Mariam lásìkò tiẹ̀ ìwòsàn ni ẹ̀jẹ̀ nàṣẹ́ ògbésà òun kò ní ìdíkìjà fún ọlọ́gùn ó kà fọ́ ọ́ra mi dídùn ọparí náà afọ́jú ìfọ́ra lójú ni ọtí lójú náà arọ ní ìfẹ́ ìfọ́ra ìfẹ́rẹ̀ lójú ni anabi suleiman alayhi salatu wa salam láti fi ọlá ni tí ó ọlá abìlì kìrìsù láti sábà ọlọ́run á di ọlá fún nàbí ilá suleiman ẹni kí òní nílùú ọlá ìfẹ́ ìfẹ́ ìmọ̀ náà fi láti kúta níbi wa muhammad sallam lásìkò ọ̀dẹ̀ láwà ayé sábà ẹ̀yẹ́ ti dúkù ìmání alẹ́ ẹ̀l ìmání wọ́n dé alkùránù karim alhamdu sallam kò sí ma náà kò sí ma lọ́n kíkà nígbà wọn yẹ pé àníyàn múrù kùránù wa nígbà wọn ni àà ah, ah, ó ti kò ní kùránù fún wọn náà kò sí sura kíkà jù ẹmú àyà sura mẹ́wàá péré wa ah, àà ó ti kò sí kíkà jù ẹmú sura kò péré wa iná àtẹ iná kan kó fi irú ẹ kò sí ọ̀tọ̀ kan tí ó sì rí kan láàrin lẹ́yìn oṣù mẹ́wàá bí lẹ́yìn ọdún mẹ́wàá tí gbogbo ọdún tó tún máa ní ìgbàgbọ́ láti gbà eléyọ̀ bá ti pè mọ́ àmọ́ ẹ̀wò 1451 years ní láàbí sí ìjírá sí madina wọ́n ni ah, ọ̀rọ̀ kúrán sọ yóò kò rí mẹ́mà ìyá ìyọ́kò kò sí bí ṣùgbọ́n wà ní tàbí kìlámọ̀ náà fìtó gbogbo bí láyé ti gbajúmọ̀ tó ń pa àmì lónìí kò wá sí ìmọ̀ kankan tító ìmọ̀ kùrán kò wá sí tíra kankan kò sí kankan bọ́ọ̀lù tító kùrán kí wá sí tọrọ ẹgbẹ́ akérò ẹgbàá rẹ̀ nìkan ní gbogbo ní sáyẹ̀nsì ọ̀rọ̀ kọ́ ní Qur'an al-Karim lọ́fà àwọn ayà tí kọ́lọ̀ gẹ̀rẹ̀gẹ̀ nípa sáyẹ̀nsì ni wọ́n ni ìṣẹ́ra bismi rabbikal ladhi khalaqa bí khalaqal insana min 'alaq biology ni whatever you can think of nígbà tí Qur'an sọ̀rọ̀ pé káwọn òdòdó yìí pàdé bẹ̀yìn náà wọn bàzá láti kìíyàn pé bàrí ara láàrin wọn olúwọlú ara wọn àwọn yẹn ń símà àbábò ló ṣe rí ní kọ́ sọ pé subhana alladhi khalaqa azwaja kullaha mimma tunbitu al-ard min anfusihim wa mimma la ya'lamun mímọ́ ni fún ọlọ́wọ́ bá tó dá gbogbo nǹkan tó dá àwọn ewébẹ̀ ń bá dáwọn sọ pé àdéhùn yìí ṣe ìfẹ́gá ti pẹ̀lú ó ń sọ pé kíkó ẹ̀kọ́ wà nù wọn gbogbo láti sáyẹ̀nsì nìkan ká the access island ó di kùránì aláàkókò gbàgbé ni pé ọ̀rọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kutubihi ó wà ní imani lẹ́yìn náà ọlọ́run wá tó wá ní ṣílùkọ́ àwọn ìfà ìpè zalika alkitabu la rayba fi kò sí èmi ní ìgbẹ́ gbogbo tí kò bá fún kò sí èmi ní ìgbẹ́ ẹ̀rí àwọn èèyàn sọ̀rọ̀ kí gbàgbé kẹmu kí gbàgbé kẹmu mo máa sàpèjú ilẹ̀ yorùbá náà àwọn tọ́lọ̀ fún làkà náà fún àwọn yorùbá làkà yìí mo máa sọ̀rọ̀ ká pé òtútù ẹ̀mẹ́jà lálẹ́ odò ilẹ̀ yorùbá nù ní àwọn sáńdà tó tún pa ẹja ọdẹ tún pa ẹja ọ̀dọ̀ tí wọn nù àbúrò Quran kiri pé à ilẹ̀ lágbàrúbá mu gbogbo ayé kí wọ́n ti bá mu kò sí ìkẹ́ lágbàáyé tí ìgbà kò sí ìkẹ́ náà lágbàáyé yá ilẹ̀ lágbàá nìyẹn ara o ó dé wa gbogbo ara mọ̀ kàdúnà yìí àwọn ẹja tẹ́ pé àwọn ẹja máa ń yárùn wọ́n bá mi ṣe ń kú wọn ó dé wa àgbà náà àgbà ìkọlọ́wọ̀ bá ní ń dàbò Quran الله سبحانه إنا نحن نزلنا ذكرا وإنا له الحافظون. يجرجوا أولا في القرآن كالي والله وراتي ما والله الله مجتو القرآن مسلم وكا إسلام فاحد لما الشيع وكا إسلام مينا مصدق القرآن ذاته ولو القرآن يوم يقول لهم وبيكون الله فواسي الله سبحانه وتعالى كما نوفيكم القرآن لو عاد إن كتاما فتن الله بابيكم àfáà àwọn sọ pé ọ̀rọ̀ yìí jẹ́rọ lọ́ọ̀bá kárí pé àgbìyànjú láti gbàgbọ́ lẹ́ alẹ́rí wà khairu kalam oúnjẹ tó dá jùlọ wà ahsanuhu olóyá jùlọ wà àgbẹ́kùnhù olófíjó tó jùlọ àǹfààhù olójúkúrúkú وهو والحي الله تنزيله ولو وحي الله انتظر هو وحي الله تنزيله أن على ليه الذي لا يأتي الناس من بين يديه ولا من خلفه يتأتي عبدولي وعبدالي أولي هو عبد الكتاب أنزل الله أنزل الله تبارك وتعالى على عبد الرسول ونفل العدو nínú سبحانه وتعالى bá ṣùgbọ́n سبحانه ọlọ́ọ̀bá ọlọ́run sí ìgbàlódé fún lọ́lájú وتعالى wòjìṣẹ́ ọlọ́wọ́ bá fi pàdé fún ẹrú rẹ̀ ní ẹ̀kẹ́ntìwọ̀n sẹ́sẹ̀rẹ̀ kìyàrátì min khalqi muhammad bin abdullahi nígbà òun rí dájú ẹni ẹ̀sà jùlọ nínú àwọn ẹ̀dẹ́ muhammad bin abdullah kùránì yìí náà ni ó wá ní ọlájú ní ìlọ sí ìbẹ̀tẹ̀ lọ́ọ̀bà ọlọ́run sallallahu alaihi wa baka ara fi tafsiri ní Qur'an bala da mẹ́wàá ó ní gẹ̀dẹ̀ pé alif lamim ara fi kani o ara o bal alif ara fi kani lam ara fi kani mim ara fi kani kí wọ́n musulmi máa jẹ́ kùtù sàlọ́lá ní bismillahir rahmanir rahim wọ́n tún yẹ ara fi tó kẹ́ bẹ̀rẹ̀ jẹ́ 19 alphabet times 10 190 rewards wala ce fata da alhamdulillahi rabbil alamin bai gairar magdubi alayhi wa rabbalin amma ana fitowa mai jiya 120 wala ce fata da hulufa bala dada izu ọba 1,200 words ẹwọ àwọn orí tó wà mẹ́ ìtàbí gbogbo nílé wa bẹ́ẹ̀ sámàtà kùrán gbogbo nílé wa gbogbo abẹ́rẹ́ wa agbègbè agbègbè kùrán sílẹ̀ lẹ́yìn náà bí ẹ islam من أرالهم تسمعون سورة الفرقان 25 وقال رسول ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا الله باو النبي يقول الله باو يسي الله باو يسي الله تبقي هي الله بامي أو يمين كقرآن يكون وفق قرآنتي يقول الله فيه وانه القرآن النبي يفضع ومسلمين رسول يوم القيامة كلوبا إن قومي أو يمي اتخذوا هذا القرآن مهجورا هو القران كون شيخ الإسلام ابن تيمية رحمه الله قام يأتي كمان لو في القرآن لو في السنة وسلم تلدي في جوة كلوبا أنا أقوى مسلمي أقويني وبريني ومديني أبلغاني رتب القرآن كنادا ورتب القرآن ترتيلا رتب القرآن كنادا أقلق وواء في حد ولا قد بإسلام هنا بجاء إسلامنا وانا بجيك القرآن ده ده ألا في جلاك بما سمانتون كي أبا أسميزي كوان سيقولكو يدي إطلاق العاية ميوع بوتماريو العاية ميوع بوتمارو لوك عني بوتماريو ألا تلك ألاك مرموسي قال لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشئا متفجئا من خشية الله تلك الأمثال نضربها على الناس لعلهم يتفكرون أنا ذكرنا رون قاري خذ يوعى أنا كيري أتما في الشتي تقول بأنك ما شيء آسي أجنة في أجنة أنا كانوا أما في كرسي وتواصل بالحق وتواصل بالصبر أما في كرسي. إلي ناني أتوى القرآن لوريني كوكنوا أبني يجو وما يعمل الإسلام هل باوانوا وتوجد هيك القيامة تسمعه السلام ثاني القرآن أنا بدي أقول القرآن حجة لك أو عليك القرآن يوم جاء فيني أنكم جاءوا جاء جنسي لي لما سيني وجاء جنسي ولوبا أبني يجوات ما القرآن كا هذا من الموضوعات ما تمارك هذا ما رموسي هذا زيكي هذا ما تكفي إلينا لا في الله لا يأتي لا القيامة هنا عبد الله المتين هنا أقول لهم بطل يجيني فبالك دعموا pẹ̀lú ògùn ọlọ́ba àwa nínú àwọn tó bí ẹ̀ka àlùkìyàmà wọ́n láàyè àwọn àǹfààní tó wà níbi kùránì pọ̀ kì í ká tó ti máa kàlàyé fún wa àmà ti kùránì ti dá máa fi kọrin kùránì ti dá máa fi jíbó kùránì ti dá máa fi sáwàdà gbogbo ìlàlàyé tí a fi sì fún wa àti ọlọ́ba jáwà náà tó sì lè fi kùránì ọlọ́ba bí máa ka kùránì yóò di olùsìkẹ́ yé mu àlùkìyàmà ọlọ́mọdé àti jáwà náà tó kùránì jẹ́ àlùsìkẹ́ ọlọ́ba بحارك اللهم بيمدك نشهد أن لا إله إلا أنت نستحق رسول إليك أقول الله أبا سبحانه وتعالى أبا تنسي ونبقى إتوي أكون معنا وانت سمعي أعرف بعد من يجب ما سجد وانا كلهم قصوا ساري أنا نبقى لدري كل ما تجي وعدا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lọ́ba tó bá ti àlékún dáadáa fún àwọn afáwà tó ti dáadáa nípa fún àwọn lọ́ba yóò bá dé fún ọkọ mi. ìbéèrè mi pé ní kí ìdájọ́ àwọn tí wọ́n ti ráyà kúrà wọ́n ti ṣe nínú ipò nínú ìfẹ́. Ah, alhamdulillah wa salatu wa salam ala rasulillah àwọn tó ń fi àyà Quran ṣeré ní tó nínú fẹ́ẹ̀tì wọn ní fẹ́ẹ̀tì ni àwọn olùkọ́ ní fẹ́ẹ̀tì dáàmì àmọ́ ẹ̀kọ́ jùwèé wọ tọ́lẹ̀tì lọ wọ́n á pè ọ́ torí nítorí ẹ kùránì inú tọ́lẹ̀tì lè máa fi lè kùránì ní àìṣe inú ibi tájá ìyàgbé nítorí tí ṣe nǹkan oṣù lọ́wọ́ kùránì wà nínú nítorí má pè kùránì wà lára rẹ̀ kí máa ti fi láà kùránì máa jáde lára sí gbélé ọ̀bà mu káwá nǹkan mi kò bá sì di lárúbá mi ti lọ́wọ́ á àlòkè ṣe lómi kan àmọ́ nẹ́sì kùránì lẹ́yìn náà rẹ̀ kí ó ti áyà yẹn iṣẹ́ ẹ̀kọ́ dúró sí ọtí dúró sí títí di parí áyà yẹn títí kọ́ọ̀tẹ̀ ìgbélé ọba mu so the best thing kí ẹ wá nǹkan mi kò fi sí gbóngbé tòun kì í sí gbóngbé tòun kọ́ńdà fi sí gbóngbé tòun bọ́lá òtà làálù náà wọ́n rí mùsùlùmí àmdùlá. Ẹ̀dàbí nínú tọ́pù tí a lò náà ní pé ìjọba lọ́lá jùlọ nínú gbígbèrè náà ní ìdíkòrò náà ní àgbàrá nìgbèrè. Kẹ́lí lọ sọ fún wa pé alùpùránì kẹrí ìbò sí ìwò sẹ́rí tó gbogbo àrùn pátápátá tó kíláàbúrú bẹ̀ kí n mú alùpùránì fún àwọn tó ẹjọ́ wọn máa di láyà wọn máa di oúnjẹ fún mú alùpùránì wọn sọ pé ìwò sẹ́rí láti fi kíni kò fi káfà ní báwọn náà gbàdá lè di alùpùránì ìwò sẹ́rí kí ni aburú bẹ̀ assalamu wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh bẹ́ẹ̀ ni kùránì ìwòsàn ni gbogbo ọgbà kama rántí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ Qur'an kalẹ̀ fún anabi Muhammad sallallahu láti teach to practice wa the three years ààrẹ bí tẹ̀sí kálíbi dáàmù sí wá di Qur'an láyà fún yàn ọlọ́run ló sọ̀rọ̀ sọ́rọ̀ pé wa nunazzilu min al-Qur'ani ma huwa shifa'un wa rahma lil mu'minin àwọn là ń sọ̀rọ̀ nínú Qur'an tó jẹ́ ìwòsàn àti ìkẹ́ fún àwọn mọ̀mìnà tó gbàgbọ́ kí wọ́n bí máa ṣe wọn náà ti máa fi koran fáwọn yẹn ni ikú tí fatia irú àwọn sàábì rẹ̀ tí wọ́n lọ ìlú kan tí àwọn aráàlú yẹn gbàwọ́lá ìkún sí wáàzì tí gbàwọ́lá ìkún òkun wọn lálejò kákèké wá sán wọn ìkókò lè wò sàn yẹn ó ti fatia síbi nǹkan dùn tán ni tuka kéé ni ká wọn lè kí sínú omi káwọn yẹn mú àwọn kan máa fi sí láyà nìkan òun náà fẹjọ ẹ jíjà dáńgbà ríngìtì lẹ́ẹ̀kan ẹ ti fi láyà mára tẹ́lẹ̀ wọ sẹ́ǹsì ní láyà ẹlẹ̀ ẹnu kan ní gba wọnú lé ètò gbogbo ẹ̀ púpọ̀ bá ń bá ètò dáàbì náà ni pé kálu Qur'an bẹ́ẹ̀ bí sílẹ̀ ṣe ló pẹ̀lú àwọn sàábì rẹ̀ tẹ́lẹ̀ sì fi ìwòsàn káàkà sínú omi káwọn yẹn mú àbí káàkà fún yàn ní rókíà sílẹ̀ lọ bá ṣẹ̀rí àmù ó di wa alága máa láti ṣe láyà àti ẹ̀bẹ̀lẹ̀ ń dẹ̀ ọ̀bí ṣẹ̀rí àmù rárá á lè kí sílẹ̀ àdébìsẹ́lẹ̀ onílẹ̀ lọ́la ìkọ́sí ẹlòmíì ní wá pàṣẹ fún ara ẹni ọlọ́mọdé àfẹ́rẹ́ yìí wá náà. Wa alaikum salam. Alama na gbogbo wa náà. Nínú àwọn ìṣẹ́ tí àwọn ọ̀rẹ́ mi ní Àkùránì, àwa ti pé àwọn àmàlù wà ní pé ìwádìí ìgbà kí o tó tó tó ọpẹ́ láti kí o Ìbéèrè tí a jèrè yìí yóò ti pàtàkì fún nípa pé Kùránì ta wípé àánú ni àti kẹ́ni náà làwọn kan fi ń ṣìṣìrákù láàrin ọkọ àtìyàwó. Kùránì kan ni wọ́n lo odìkejì Kùránì wọ́n bí ikú ni. Ogbogbo bá dá odìkejì ẹ máa jẹ́ aburú náà ni. Odìkejì rẹ̀ tí wọ́n lò náà ni pé wọ́n ké àsoríkùlù títí ní oúnjẹ wá ṣe ìtọ́ ló fi tẹ́sí ìtọ́ lọ́rùn ọba wo Qur'an ọlọ́wọ́ bá sọ́lá ìpé gbogbo ọdún láti ṣe kèfèrí ni bọ́lá ti Qur'an ṣe ìpìyà láàrin ọkọ àti ìyàwó fìrákù ọlọ́wọ́ sọ directly ni pé àwọn àjẹ́mú ni wọ́n lò kèfèrí tẹ̀ ẹgbẹ́ so Qur'an kan ni wọ́n lò ìfẹ́ ni wọ́n lò ẹgbẹ́ tẹ̀lé fẹ́ ṣe ìtọ́ àtàwọn sí ìrírí Quran Quran eh, fifty two ọdún eh, bákàrà ni aya ọgọ́rùn-ún dídé ọlọ́run sọ pa bíi Suleiman àti òun sírí Haruta àti Maruta wọ́n wá sọ nípa káwọn máa ka Quran ní ọ̀sẹ̀ fìràkù láàrin ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ ni o mú náà sí Quran wọ́n fi salanga, sálángá pé pé wọ́n kó kọ ìyàwó síbẹ̀ àti kọkọ ìyàwó síbẹ̀ ìyàwó márùn sọ́kọ ọ̀pọ̀lọ̀ márùn sí ìyàwó àwọnlẹ̀ ìṣọ́kùnrán sínú sínáńdà orí búgbà ní ìrákù àti ìpín ọ̀pá àti àwọn ọlọ́gbà tó níwà kẹfìdí wọ́n lè gbọ́n wá sí bẹ́ẹ̀ mo ní kẹkẹ láti kẹyà lọ ó di ọlọ́mọdé àbáwọn sórí ibú ọlọ́ọ̀bà náà wọ́n á rí kùmù sàlámù tó lọ́wọ́ àwọn ìtọ́jú ìjọba pé gbogbo ìṣẹ̀lẹ̀ àti ìkàlẹ̀ kò ní ìṣẹ̀lẹ̀ àti ìkàlẹ̀ ìbéèrè ní pípa sígà àárín ọkọ àtìyàwó àtàwọn ẹbí ìyàwó àtàwọn ẹbí ọkọ àwọn òpó ìdì láwọn afọ àmà tuntun wa náà ní márùn ẹgbẹ́ gbogbo ẹ̀rẹ́ ní nẹ́fì kọ̀ọ̀án lọ́sọ́ àti náà fi hadith ìyá nínú kọ̀ọ̀án láti rí àti nínú hadith ẹ̀mí sílẹ̀ aláàkọ́ nípa ẹ̀kọ́ fúláǹsì òun nàbí ìní àlìhìn wọ́n máa fẹ́ àwọn àyàwó ìpẹ̀lú àṣẹ gbọ́dọ̀ àwọn òbí wọn àwọn nǹkan márùn-ún láti rí níbi ìjọ tábà fẹ́ sùn yìí aláàkọ́ láti rí pé àwọn ọkọ àti ìyàwó wọn ìwé ìṣẹ̀lẹ̀ ìwà ara wọn lápẹjúwe ìyàwó obìnrin jẹ́ mùsùlùmí lóbìnrin mùsùlùmí lóbìnrin ẹgbẹ́ fi fún kírísítẹ̀ lọ́kùnrin ọba mú ọkùnrin fúnra wọn láhùn yẹ̀ṣẹ̀lú láhùn àwọn mùsùlùmí yẹn kò fún wọn àwọn náà sì fún àwọn obìnrin ó di eyín aláàfọ̀nù ẹlẹ́ẹ̀kì nínú ẹ̀ náà ni pé nínú àwọn olùdílọ́wọ̀ wọn bẹ́ẹ̀ pé ọmọbìnrin yẹn àti ọmọkùnrin yẹn ti mú yàn nìkan náà láyé anábì wa Muhammad sallam wọ́n sì igi kan ní Madina arábìnrin kan wá wà ní Maka ló bá gbọ́n ka igi ló ní áá láwọn tí wọ́n sọ igi wọn gbọ́dọ̀ fúnra wọn ní kí ló àwọn ìdìbò fúlọ́yàn ó ti gbéra lọ sí Madina yìí wà lè bọ́n máa ọmọkùnrin sí ibẹ̀ mọ̀mọ́ ẹ̀ kábọ̀ ẹ̀bọ́ kábọ̀ ọkùnrin mọ̀mọ́ kábọ̀ gbogbo ọjọ́ mú yàn bí àmọ́ wọn mà ilé ìgbìmọ̀ yàn ti lọ ilé náà ti ti yàn ti ṣe ìyá yìí ní oṣù wọ́n mọ̀ kó mo fọ́ lọ́yàn wọ́n mọ̀ fọ́ lọ́yàn ah ọlọ́dọ̀ sí ẹlẹ́gbẹ̀rẹ̀ mi sílẹ̀ tí wọ́n dára débi ní kàtàlẹ̀ ẹ̀kọ́ wí ní kí àwọn tó bá tó múyàn nìkan náà ọmọ ẹ̀yà ni wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn gbẹ́ àwọn tó àgbọ̀dọ̀ fẹ́ra wọn bí 18 ní ṣíkí àkàkàlẹ̀ fún wa wọ́n ní sókè lọ nìsá ó di wa aláti pé aláàrán fọ́ ni aláti pé kò sí ìdókòpọ̀ àwọn kò tó sí ètò ìwà ara wọn ẹlẹ́ẹ̀kejì láti pé ọkọ ìyàwó yìí á fọ́ọ̀sẹ̀ láti fẹ́ ìyàwó ìyàwó náà á fọ́ọ̀sẹ̀ láti fẹ́ ọkọ rẹ̀ wọn á ti di pé atúláàtì ìrìnàjò méjì ìdókòmọ́lá nínú ẹlẹ́ẹ̀kẹta fíta ẹ̀rùn òun náà ni àwọn òbí ọkọ wọ́n tó lọ bí àwọn òbí ìyàwó afẹ́fẹ́ ọmọ yín Zainab fún ọmọ wa Usman ìfún yí ẹgbà gbóló yẹn jáde tí gbóló yẹn ọba jáde àmọ́ jáde mo gbọ́dọ̀ àpákan lọ́jọ́ fẹ́ rí ìwé sí ọ̀kẹ́ àmì wọn àti wà bọ́dá ìwà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọdé akẹ́nu àṣùbà akífàtíà àrùkù àṣẹ́gbẹ́gbà àti òkú láàárọ̀ nkùnrin ìdíkà àrùkù lọ sàmá bí sàm ti gbé kalẹ̀ bí sàm ti káàkiri káàkiri tuntun nù bí sàm ti gbé kalẹ̀ kí àwọn ẹbí ọkọ tí wọ́n béèrè lọ́wọ́ àwọn ẹbí ìyàwó pẹ́ẹ́ fún ẹ̀yìn fún wa kí àwọn olùdókòwò àti fún ẹ̀yìn àfi fún yín kẹ́ fún ọmọ ni ó àwọn bàbá Usman ó àwọn àtọrọ lẹ́nà fún ọmọ wa Usman wọn àfi fún ọmọ wa zainab fún yí fẹ́ fi fún ọmọ yí usman ilé yìí ni àwọn bàbá ìmọ̀ tó mọ̀ ẹ̀kọ́ ọkọ̀ ọmọ ẹ̀kọ́ wọ́n lè lòkulò wọ́n lè sábà lọ́nà bí bíṣọ̀ ẹni kò tó tó sí ọdún nǹkan tó sí ẹni nǹkan bá wọn yẹn láàmú ó di wa owó tí wọ́n gbà owó tí wọ́n gbà mẹ́wàá lórí wọn ẹlẹ́ẹ̀kẹta láti pé ọkọ̀ yẹn fi kàkàkì وعطي النساء صدقة الجن فون محارم ذاكي وان خذي وعد ذاكي داني دانيكي او يوتنتي àti gbogbo àwọn ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀ka àwọn ìbáàdùn sí ajẹ́rìsí ajẹ́rìsí gbogbo láti wáyé dáńtì yìgì ni kúrò dáńtì yìgì ni gbogbo àwọn akọ́túbà yìgì ni alẹ́ yóò máa gbogbo àwọn bá yìgì ẹ̀ẹ́sẹ̀lẹ̀ ẹni ṣe àgé ẹwà bẹ̀rẹ̀ yóò máa wà fi sàlọ́lá wà fi mu tíì ló làgé rẹ̀ ni ó di wà fi mu tíì ló ṣe ó di yé wa pọ́ọ̀tì pọ́ọ̀tì àrùn èrò ṣeré láti mo ti bọ́ sí ó di yé wa aláwo tàbí ó sábà very very important kárí ká mú nítorí àwọn afábá ti fi ìgẹ́rì kan wá fáà súnà láti fún oṣù ìgbé wa ó lè bá ní àlùbí àti bámu ó mú àti kúlọ̀ àbúkọ̀ ọlọ́ba náà ìgbésí ọlọ́ba bọ́lá kàwé sọ̀rọ̀ ọlọ́ba bí yẹn mi sí ìlú àfihàn ọlọ́ba à ń bẹ̀rẹ̀ wá àwọn oní láti gbọ́ ìtìbí kárí káńsì lọ ọjọ́ yẹn sí ọlọ́wọ́ bá kó sanwó ní ẹ̀sán rí ọlọ́wọ́ bá kó wá gbọ́ àwọ̀ alẹ́ ti gbà kámọ́gbàgbé nọ́mbà yẹn báńkì náà ni jaiz bank jaiz bank ni báńkì ti dù kúrò bí náà kàtàbí ìsìlámíyà ló kọ àkáǹtì yẹn zero márùn zero zero zero zero zero then six nine eight two one àkáǹtì nọ́mbà yẹn ni báńkì ni jaiz bank. قدوة وقعدني امر بن الخطاب إسلامية كان يعني زارو مانو زارو زارو زارو زارو زارو زيرو يوم الله تعالى سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك ونتوب اليك